mama, ǹjẹ́ ta ló ń jẹ́ àyànfẹ́mi Kúnmí Òróníyì bàbá Òṣùmàrè. <laughs> kí ni ìwọ ọmọ yìí kí ló rò débẹ̀ ọkọ mi ló ń dárúkọ yẹn òun ni mò ń sọ fún yín pé ó pé thirty five years tó jáde láyé lẹ́ni ìlà ń ṣe nígbà tó dẹ̀ ti lọ aburú ò ṣẹlẹ̀ sí wa ọkọ ni àwọn ọkọ tó fi ń tọrọ ọkọ torí pé Fẹ́mi Phillips ó mọ̀kẹ́ ìyàwó ó mọ̀kẹ́ ọmọ ó mọ̀kẹ́ ẹbí ó mọ̀kẹ́ ará kódà nílùú wọn ní Awẹ́ Ọ̀yọ́ state tí wọ́n bá rí wọn ò lè ṣe kankan ṣọ́ọ̀ṣì wọn kódà nígbà tó kú tọmọ ló ti o kán wá sí sínú church tọ́ọ̀kì ńgbà kan sí òkú síbẹ̀ wọ́n ní kán wá sí síbẹ̀ torí ọdọọdún tó ọba ń ṣe anniversary òun ló ń kọrin fáwọn ọkọ mi dẹ̀ tún jẹ́ pàtàkì inú àwọn ANTP ó ṣiṣẹ́ pẹ̀lú bàbá Ògúndé torí pé wọ́n máa ń sọ wọ́n ní bàbá Ògúndé lọ́kọ mi kò jọ rárá bàbá Ògúndé ìyàwó àkọ́kọ́ fẹ́ tó bí George Ògúndé fún àbúrò àwọn bàbá mi ni ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n ṣẹ́wárí èmi náà wọ́n lé wọn àwọn ogun wọn lọ́dọ̀ bàbá mi nígbà tó wà láyé nígbà tí NTP ń jẹ́ NTP bàbá Ògúndé Dúróládé pọ̀ Oyin Adéjọbí bàbá Sàlá adelof bàbá mi rò aisho pepper ọkọ mi gbogbo wọn báyìí wọn jọ ń kóra wọn jọ ni tẹ́ ẹ pé tẹ́ bá gbọ́ ha lẹ́nu bàbá ògúndé ha ni gbogbo wọn máa sọ ìfẹ́ wà mo bẹ ọlọ́run kó dá ìfẹ́ náà padà sínú tíátà báyìí ṣé wàá rí ọkọ mi a bá ń sọ̀rọ̀ ọkọ ó jẹ́ ọkọ tó yẹ pé mi ò lè gbàgbé ẹ̀ ó ṣiṣẹ́ sílẹ̀ ó kọ ebè ó gbin nǹkan sínú ẹ̀ báyìí ó dẹ̀ lọ pé ìdówú ìyá òṣùmàrè máa jẹun lọ gbogbo tí mo jẹ́ lẹ́nìí tí mo dà lẹ́nìí òun ni ọkọ mi tí wàá jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó kàwé dáadáa graduate ni ó tún ṣiṣẹ́ ní University of Lagos art and culture wọn bẹ̀ dance drama rábì àtún ibẹ̀ láti ṣe àìmọye orin tó ń kọ́ ń bẹ̀ òun ló ń kọ́ wọn torí pé bọ̀dí ọ̀sán yìí ó máa pè ní òun náà ti kú báyìí Mr Phillips ẹ jọ nǹkan báyìí báyìí ló fẹ́ ṣẹlẹ̀ á nídìí orin sí i lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ fún mi ní ìwé àti báírò adìẹ kọrin ọlọ́run fún ní ọgbọ́n àti òye tó dẹ̀ fi ń ṣiṣẹ́ yìí tẹ bá wo tẹ bá wo òkun nígbà tá a yìí ń ṣiṣẹ́ ní NTA lókun tẹ bá ń gbọ́ tó máa ń kọrin àwọn village headmaster kan tó bẹ̀rẹ̀ wọ́n ní dàdàdà dàdàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà dàdà ọkọ mi ló lùlù yẹn kí ló fẹ́ fìlù sọ nínú mi ò tiẹ̀ rí tó fẹ́ fìlù sọ. So ṣé ìyáàlú ni ká sọ ni àbí bàtà tó bá ní competition dé báyìí àwọn onítíátà àgbà náà wọ́n máa ń sá ni wọ́n nítorí tí òṣùwọ̀n rẹ bá ti wà níbẹ̀ kò sí tó lè ṣe tó máa yọ o ṣéèdù ló fẹ́ balù ni àbí bàtà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé níjọ́ tó ti kú mi ò gbọ́ ọmọ kankan sí ó dẹ̀ dúró sí wa torí pé nídìí iṣẹ́ yìí èmi náà sọ fún pé màá máa gbórúkọ ẹ káàkiri mi rẹ̀ ní tiẹ̀ lójú mo fi àsìkò yín sọ fẹ́yìn obìnrin yẹn dúró ti ọkọ yín kò ń ṣe ìwà tọkọ bá wù ní kò wò torí pé gbogbo tó wá ṣe fọkùnrin ó máa jèrè ẹ̀ ah, àlàmú wọn ni wọ́n ń bá láàlàmú jẹ ẹ̀ ń bá láàlàmú kọrin ẹ̀ ń bá láàlàmú rin ẹ̀ lórí àlàlàmú ò dáa èèwọ̀ ni orí alálàmú àbíyín ẹ̀ ń bá lálàmú jẹ ẹ̀ ń bá lálàmú mu ẹ̀ lórí alálàmú ò dáa èèwọ̀ ni orí alálàmú àbíyín orí èdè ẹ̀bí wọn ẹ bá lè lágbára lórí èèyàn kan lè pa ó ń para ẹni torí gbogbo àǹfààní tó ń ṣe fún ẹ kò sí mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọkọ mi kú síbẹ̀ ó ń fọhùn kò síbi tán ti mọ rainbow lágbàáyé ó tún ṣe é ó tún yí padà sí english ó tún ní kó má pè yóò ṣùmàrè mọ́ ó ní kó tún máa pè ah rainbow rainbow yẹn wá ń kárí ayé tí ò ní parẹ́ láéláé tí èmi ìdòwò bá bá mú tí bá mú ìtàn màálù ìtàn ewúrẹ́ tí bá fi mu gàrí sí mo ti wọ̀ tiẹ̀ torí àríjọ́ tẹ́ pé fifty naira ni màá fi ṣe mí tá a máa roka sí ọkùnrin kan tẹ̀lé òun fẹ́fẹ́ mi níjọ́ kan níjọ́ kan tó délé wa báyìí tó gbé mi àtàwọn ọmọ mi àtàwọn ọmọ gúrúùpù tá à ń jẹun tó bá wọlé ìdòwú wá ṣé wọ́n lò làwọn ọmọ yìí ó lé mi níbo ló fẹ́ kí n tì wọ́n sí ṣé kí n dà wọ́n kòtò torí pé mo fẹ́ fọkọ òun ò lè kópo òun ò lè kópo tó bá jẹ́ ìwọ ló làwọn ọmọ yìí ó ti sún wọn ló bá sá lọ ọlọ́run ṣe èmi pẹ̀lú èyí ní ìkọ̀kọ̀ pọ̀ níjọ́ náà mo wá sọ fọ́kọ mi mo ní mi ò ní fẹ́ ọkọ láyé yìí mọ́ ṣùgbọ́n kò dúró tì mí kò dúró tì mí má jẹ́ kí ìyà ó jẹ mí ó dẹ̀ ṣe ó kọ́kọ́ lé níbẹ̀rẹ̀ ó lé bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìgbẹ̀yìn ó ti dá báyìí o ẹni tó bá wá ní kí ló ń ṣe ìyàrá mu tó lo mọ́tò torí mo fẹsẹ̀ rí lọ sí mìíràn ìyẹ́sí tí mo bá wọ mọ́tò kò sówó tó ọmọ mi máa fi jẹun nígbà táwọn ẹgbẹ́ mi ra mọ́tò mẹ́ta mi ò lè ra táyà ṣùgbọ́n lẹ́ni mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ Fẹ́mi Phillips Alamu ọmọ òròníyì ọmọ ìwé ìgbàsọ níyàwó ló fò ẹgbẹrẹ ewu ẹmí lura wọ ọmọ onífẹkẹ ńláfẹkẹ ní késù igogo afẹsẹ làlàtọ oníbẹẹdàkẹ ẹwìfàlàkẹ bẹẹdọkọ ẹrọfọlọkọ òwúlàkọdà bẹẹdọwọ ẹgbẹrẹ wọ gbogbo mi tó bá wà ilẹ̀ rẹ̀.